bí kì í bá ṣe ti ọlọ́run tó wà ní ti olórí oko orílẹ̀-èdè yìí ààrẹ bọ́lá ahmed tinubu ó ṣeé ṣe káriwo ìbànújẹ́ àrígbẹ́ ẹkún ti sọ lórílẹ̀-èdè yìí o pẹ̀lú bí ọkọ̀ òfurufú ìran ẹ̀rọ̀pìlẹ̀nì ti tinubu èèyàn ààrẹ tó fẹ́ gbé kúrò ní orílẹ̀-èdè netherlands lọ sórílẹ̀-èdè saudi arabia bí wọ́n ṣe ní ọkọ̀ òfurufú náà bó ṣe ní ìyọnu lójijì o tó sì jẹ́ pé ká wọn tètè rí ni orí òfurufú ni aeroplane náà kò bá ti já èyí tí kò bá fi ẹ̀mí ààrẹ àti àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ tí kò bá fi ẹ̀mí wọn ṣòfò dànù. ẹ rántí pé ní nǹkan bíi ọ̀sẹ̀ kan àbọ̀ sẹ́yìn ìní ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà tó gba orílẹ̀‐èdè Netherlands lọ fún ìpàdé pàtàkì lórí ọrọ̀ ajé Nàìjíríà tó sì jẹ́ pé ńgbà tó parí kúrò ńbẹ̀ ẹni ó tún gba orílẹ̀-èdè Saudi Arabia lọ ìyẹn lórí yá lórílẹ̀-èdè Saudi Arabia fún ìpàdé lórí ọ̀rọ̀ ajé ìtànpè ní World Economic Forum ṣùgbọ́n o lásìkò tí Tinubu fẹ́ kúrò ní ìlú Netherlands máa lọ sí orílẹ̀-èdè Saudi Arabia ni wọ́n mà ní ẹrọ̀npléènì tó jẹ́ ti ààrẹ tí wọ́n pè ní Boeing seven three seven tí wọ́n máa ń gbé ìyẹn ẹrọ̀npléènì tí wọ́n pè ní Boeing seven three seven iná màlúù ní wàhálà tí wọ́n sì ní wọ́n tiẹ̀ ti fẹ́ gbéra Tinubu àtàwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ àtàwọn mínísítà tó tẹ̀lé wọ́n ti fẹ́ wọnú ẹ̀rọ̀pléènì ọ̀hún ṣùgbọ́n tí wọ́n ní ọpẹ́lọpẹ́ ọpọlọ tí àwọn tó ń ṣàmójútó ẹ̀rọ̀pléènì náà ní tí wọ́n fi rí i pé àwọn ò tiẹ̀ tí ìgbéra ju ìṣẹ́jú márùn-ún lọ tí yóò fi já dànù èyí ló jẹ́ pé wọ́n fi pa ẹ̀rọ̀pléènì náà tí ó kódà tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ nípasẹ̀ ìwé ìròyìn People's Gazette tó tú àṣírí ńlá náà síta wípé ẹ̀rọ̀pléènì ìní Tinubu àti àwọn amúgbẹ̀lẹ́gbẹ̀ ìnàlọ́yá tí wọ́n yálò yìí pé wọ́n lọ yẹ ẹ̀rọ̀pléènì láti ta ni èyí tó gbé Tinubu àtàwọn múgbálẹ́gbẹ́ láti orílẹ̀-èdè Netherlands lọ sí ìlú Riyadh lórílẹ̀-èdè Saudi Arabia a gbọ́ pé nítorí aeroplane Boeing 737 tó jẹ́ aeroplane aládàálò ní private jet ti ìjọba Nàìjíríà nítorí pé ó ti bàjẹ́ tán lọ ya aeroplane níta ìní ò ṣe jẹ́ kí Tinubu àtàwọn mínísítẹ̀ fi ògbọ́n lè lọ lẹ́ẹ̀kan náà láti Netherlands sí Saudi Arabia nítorí pé aeroplane tán lọ ya kò gbàjú Tinubu àtàwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ yan aids lọ tó sì jẹ́ pé èròǹpilẹ̀nì míì àwọn mínísítà ni wọ́n lọ wọ̀ láti lọ bá Tinubu ní orílẹ̀-èdè Saudi Arabia tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ojúlówó èròǹpilẹ̀nì aládàálò ààrẹ tí wọ́n ń pè ní Falcon eight 8 x 9 agrc tí nọ́mbà ìjẹ́bẹ̀ wọn ni ó ti bàjẹ́ láti àsìkò yìí láti bí oṣù díẹ̀ sẹ́yìn ló ti bàjẹ́ tí wọ́n ń tún ṣe èyí ló jẹ́ kí Tinubu gbé èròǹpilẹ̀nì Boeing 737 lọ sí orílẹ̀-èdè Netherlands èyí tó tó padà bàjẹ́ síbẹ̀ àti ẹ̀gbọ́ pé láàrin ọdún méjì sẹ́yìn láàti oṣù kejìlá ọdún 2022 owó tí kò dín ní mílíọ̀nù mẹ́jọ owó dọ́là tí yóò fẹ́ tó bílíọ̀nù mẹ́jọ náírà owó lẹ̀ yìí ni wọ́n ti ná lórí àwọn ẹ̀rọ̀pléènì tí àwọn ààrẹ máa ń gùn tó sì tún jẹ́ pé kò fẹ́ẹ̀ sí èyí tó gbádùn nínú àwọn ẹ̀rọ̀pléènì tí wọ́n ń gùn dásìkò yìí tẹlifíṣàn Yorùbá tó tó gbọ́ yìí pé ọ̀rọ̀ náà ó bí àwọn alákòóso ètò ààbò nínú tí wọ́n sì ti ń sọ pé irú ẹ̀ kò tún gbọ́dọ̀ wáyé mọ́ ìpè nǹkan àbànújẹ́ ni bí èròǹpilẹ̀nì tó gbé ààrẹ bá ń jà lulẹ̀ àti kí ààrẹ kí èròǹpilẹ̀nì lọ takú sórílẹ̀-èdè míì kí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa yẹ èròǹpilẹ̀nì kiri látìgbà táwọn èèyàn ti gbọ́ ọ̀rọ̀ ìpápá àwọn Yorùbá iná kí Tinubu kú oríire o tí wọ́n sì ń sọ fún un pé kó ṣe ọ̀rọ̀ ara ẹ̀ ní ojú alákànfin sọ́rí kó sì máa rí i pé gbogbo ibikíbi tí yóò bá lọ kó máa rí i pé àwọn èròǹpilẹ̀nì tí yóò bá gùn wọ́n ṣàyẹ̀wò ẹ̀ fínífíní kó tó di pé wọ́n gbéra kúrò lórílẹ̀‐èdè nàìjíríà lórílẹ̀‐èdè.